ọwọ́ kọ́rọ̀ ti tà sí òun ẹ̀dáràn ònkálukọ́ jẹ ọgọ́rin ẹgbàá èyí tó ń túmọ̀ sí kẹlẹ́nu ọ̀sọ́nù ojú bá rí lọ́la kẹnu ọ̀dákẹ́ nígbà tẹ́ ẹ̀ bá ti lè sọ́ bákan náà òṣìṣẹ́ inú pẹ́ ṣèpàdé bí bá ṣe sọ o wọ́n yà yín lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ ẹ̀dá pé ẹnu kò lẹ́sìn sọ̀ńtẹ̀ ọ̀nà kejì òun náà ní kẹ́ni tó ṣe zina kó wá jẹ́wọ́ pé mo ṣe zina kẹ́nìkan bá ti jẹ́wọ́ pé mo ṣe zina ó ti parí èèyàn kì í sọ pé èmi ni mo dáràn kí adájọ́ wa sọ fún pé lọ mẹ́lẹ́rìí wá rárá o albayyinatu ala al-mudda'i wal yaminu ala man ankara ní ìgbà tí wọ́n bá ń fẹ̀sùn kẹ́nìkan pé nǹkan yìí èmi ni mo ní gba náà lọ́lọ́ mẹ́lẹ́rìí méjì wá ẹni tí ń bọ́ jiyàn lórí níní tó ní òní òbúra tọ́ amẹ́tí wọ́n bá sọ pé èmi mo ṣe èmi mo ṣe ó ti gbọ́nà kúrú fún gbogbo ẹni tó fẹ́ ṣèwádìí torí pé téèyàn bá ti sọ pé mi mọ̀ dáhùn kò bùkátà ẹlẹ́rìí irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí máàrì radiyallahu anha àti al-mar'atu al-ghamidiyya. obìnrin yẹn láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ bẹ́ẹ̀ náà ni tó ṣẹlẹ̀ sárakùnrin tí bàbá rẹ̀ sọ pé ọmọ òní ní ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ẹni tá a jọ dúró yìí ọmọ òun ọwọ abáyàwó ọba ọmọ òun báyàwó ọba pé bàbá yẹn ó ń sọ nípa ọmọ rẹ̀ ohun tó ọmọ rẹ̀ ṣe táwọn ọ̀gbọ́ lẹ́nu ọmọ rẹ̀ àmọ́ bàbá àwọn kò lè láǹfààní láti sọ pọ́nmà mi ṣe báyìí ṣáájú kó tó di pọ́nmà rẹ̀ jẹ́wọ́ fún ohun tó ọmọ wa jẹ́wọ́ fún òun náà ni bàbá ń sọ tọ́pọ̀ wa lọ ṣẹlẹ̀ wípé bàbá ń fún wa nírò nípa ntọ́mọ rẹ̀ ṣe tọ́mọ ti jẹ́wọ́ pọ̀ ń ṣe ní ibi tí wọ́n ti ṣèdájọ́

awil iqrar awil haml من ṣẹ̀ríà islam wọ́n ní inú kọjá pé àwọn ẹlẹ́rìí ni wọ́n jẹ́rìí takọ̀ ipò ṣe zina àbí kó sì jẹ́ pé wọ́n lọ jẹ́wọ́ ipò ṣe zina ẹlẹ́kẹta lóyún tó bá ti lè róyún nínú obìnrin tí ò lọ́kọ wọn lọ ṣe zina ni torí rẹ̀ yín obìnrin ẹ lọ sọ́ra yín o ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá yín o ẹ lọ rántí pé téèyàn bá ń yọ zina ṣe ọjọ́ kan láti rí rè ó tù sẹ́mi pé ńgbà mí ìgbà tí obìnrin ti jẹ́ pé ọlọ́run ọba ń dẹ́ yóò rò pọ̀ ńlò ń gbọ́n ó ṣe zina lẹ́ẹ̀kínní ó ṣe zina lẹ́ẹ̀kejì ó ṣe lẹ́ẹ̀kẹta ó wá ń sọ kíkẹ́ àṣekínní yìí tètè dọ́yìn à òun ó ṣe láṣẹ yó ńgbà tó ń bá tó yó lòun ó tó jáwọ́ ńbẹ̀ lásìkò tí ń gbẹ̀ngbẹ́ rẹ̀ tọ́lọ́mù bá ní kó doyún tó doyún máa lọ lọ́ba lò wọ́n sẹ́yìn ọmọ bá ní áá ah, ah, èmi mo wá síkùn rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé ọ̀nà ọ̀ràn ajá ni mo fi dékùn rẹ̀ àmọ́ mo wá sínú rẹ̀ torí pé mi fẹ́ wálé ayé gbogbo oògùn tó o bá lò sísanra lè ní òfin máa sanra torí ẹ̀ tiẹ̀ bọ̀ àṣírí ó tu àbí òní tu yóò tu náà ni. nígbà táwọn èèyàn bá mọ̀ wọ́n sọ ọ́ lẹ́nu sì bọ̀ ló èyí tó ṣe tí yín ti dáhùn èyí tó ṣe tí òdò yín ò ti dáhùn kátó wá pé tó ọ̀ràn nítorí zina ọ̀ràn pọ̀ bí zina gbogbo eléyìí ti kúnra o. ẹ ìyá Maryam alayhi àbí Isa ó ti bí ma yìí ó ti lóyún yìí. kọ̀lọ́kọ̀ a nǹkan tìjú ńlá ni ní gbogbo àwùjọ ayé yìí kódà àwùjọ bíi táwọn èèyàn ti ya ọ̀daràn tí zina tó ti di tọrọ fọ́nkálé tẹ́nìkan bá fi lè lóyún láì jẹ́ pọ́lọ́kọ àwọn èèyàn ò rọ̀wí àwọn èèyàn sọ lẹ́nu àwọn èèyàn pé wọn náà ti join klọ́ọ̀bù àwọn ọ̀daràn torí rẹ̀ kọ́ sẹ́nu fẹ́ mọ́tò fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ má kó ṣe zina o torí pé àṣẹ wọn náà nítawọn yọ jẹ wọn náà ti jẹ sàǹsàn akramakumullah kí ni màá ti sọ fáwọn èèyàn eléyìí náà tún jẹ ìdààmú mi fún ìyá Ànábì Ìsá alayhi salam kì í ṣe pé bóyá ká fọra wa mọ́ ká wẹra wa mọ́ níwájú àwọn èèyàn iná làwọn ẹni rí máa fojú sùn bí kí wọ́n jẹ́ ẹni tó dára tó máa ní iwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wọn nítorí pé kí ọ̀rọ̀ mi kọ́ da láàrin èmi àtọ́lọ́ òun lọ jáde kí ẹsẹ̀ pé kọ́rọ̀ mi ó da láàrin èmi àti èèyàn akẹgbẹ́ mi lọ́pọ̀lọpọ̀ ọgbà níṣẹ́ láàrin àwọn èèyàn máa ń da níṣẹ́ láàrin wọn máa ń dá márán lórí ìbàjẹ́ nítorí wọ́n ní ìrìkísí lọ́dọ̀ àwọn ọkọ̀ tí wọ́n dọ̀ rẹ̀ ẹ mọ̀ pé ìwọ́de jẹ́ àṣebàjẹ́ káwọn ọ̀rẹ́ rẹ àwọn alábàárìn rẹ káwọn náà jẹ́ àmùsùà àwọn ọ̀wà burúkú tẹ̀ máa ń jọ ń hù ẹ̀jọ̀ máa bora yín láṣìírí ìwọ́ wàá dá lọ́wọ́ wọn àwọn náà dá lọ́wọ́ rẹ kìí ṣe nítorí pé dá o nítorí pé ń bá ń jọ ń bora yín láṣìírí sọ ẹ̀ dá nítorí pé ẹni tí ń bọ̀ ọ̀daràn ìwọ tí wọ́n ń bọ̀ ọ̀dákun eléyìí túmọ̀ sí pé ẹ̀ dá rárá àwọn olùgbàgbọ́ òdodo nígbàkigbà láyé àti níbikíbi ìyànjú táwọn máa ń gbà ní pé mo fẹ́ tún àárín èmi àtọ́lọ́run ọba sí táàrin èmi àtọ́lọ́run bá ti dáa ọlọ́run yóò tún àárín èmi àtàwọn èèyàn sí bẹ́ẹ̀ ni àìkò mójútó eléyìí ńlọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn fi wà nù dààmú ẹ̀yin ọmọ wáyọ̀ nù ayé ẹ̀yin ọmọ wa káwọn èèyàn gbà fún yín eléyìí ẹ máa wá gba gbogbo ọ̀nà ó lè jẹ́ pọ́nà tó dáa bíi kọ́jọ́ pọ̀ ń bẹ́ lọ́n láàrin èmi àtàwọn èèyàn dáa ó sì lè jẹ́ pọ́nà tí ò dáa ṣẹ̀fẹ̀yìn náà mà nínú oríṣiríṣi oògùn òfò eléyìí táwọn máa ń ṣe náà nìyọ́nú àwọn èèyàn yóò wípé òun wá àwọn èèyàn àwọn míì tí ẹ máa ṣe tí wọ́n á mórí ipá wọn wá ìyọnu ayé yóò mọ wá lò ó lè máa lò lágbo ó lè máa lò lágùnmu ó lè máa fi rárá ńlọ́fíńdà ló kọ pé tó ń bá ti yọ sáwọn èèyàn wọ́n máa yọ mọ́ nítorí pé sẹ̀sẹ̀ lọ́mọdé máa yọ mẹ́yẹ irú eléyìí ọwọ́ pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn ẹlòmíì lè hàn alukurani hàn tù kí wọ́n kó lọ́fíńdà kù wọ́n lè pe lọ́fíńdà kan bíntu Sudan àbí wọ́n lè pe Ngoma àbí wọ́n lè pe Saudi Arabia wọ́n kó bu àǹtóyìn yẹ wọ́n á máa fi rárá ẹni tó bá ti dárú ẹ̀ mọ́ ó ti wọ́n pe ọ̀rọ̀kọ́ lè rá wa mu pẹ̀lú àǹtú yàtọ̀ lọ kó bora ó lè rá wa mu àwọn ẹni táwọn náà ti dá wọn ọmọ kékeré ni tó rò kó lè rí wa mu. alẹ́ lomi òun sọ pé kí wọ́n dákun kọ́ bò ń wá egun òkú egun òkú òun fẹ́ lọ lóbólóbó kó wọn wá pò mọ́sẹ̀ dúdú kó wọn fi wẹ̀ lọ́jọ́ ọdún ọjọ́ ọdún Eid ọjọ́ ọdún ìtúnu Ramadan àbí ìtúnu léyà torí táwọn bá dé Eid tó ń bá ń dunnú tó ń fánu kọ́jú ò lè bá a ta káwọn èèyàn máa kọ́ bọ́ bọ́ wọ́n máa mówó wá táwọn èèyàn bá tó lọ́jọ́ náà subhanallah ẹ̀rí oríṣiríṣi nǹkan burúkú àwọn nǹkan tó yẹ pé téèyàn bá fi lè ṣerú rẹ̀ láyé ẹ lè má bá dáadáa pàdé lọ́dọ̀ Ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm làwọn èèyàn máa dáwọ́lé lọ́lọ́kan ọ̀jọ̀kan lójú pàná páwọn fẹ́ rí ìyọ́nú àwọn èèyàn ìyọ́nú àwọn èèyàn kọ́ lọ́jà ìyọ́nú Ọlọ́run ọba òun ló ṣe kókó òun ló ṣe pàtàkì. من أصلح ما بينه وبين الله أصلح الله ما بينه وبين الناس tí ìwọ bá ti tún ti ń bẹ láàrin rẹ àti ọlọ́run bá ṣe ọlọ́run bó tún ti ń bẹ láàrin rẹ àtàwọn èèyàn ṣe torí ẹ ìyọ́nú ọlọ́run ló yẹ máa wá kìí ṣe ìyọ́nú àwọn èèyàn ìgbà tá à ń sì tó mà dájú wípé nínú tó ṣòro láti rí láyé yìí òun náà nìyọ́nú àwọn èèyàn torí rẹ làwọn lárúbáwá ti pa wọn ni rírọ nàásì ghayatun latunal rírọ nàásì ghayatun latunal ohun àfojúsùn tọwọ ò lè bà ó nìyọnu àwọn èèyàn torí kéèyàn lè sọ fún wa pé nítorí jẹ́ kí n yọnu sí ọ òun náà ní kó dúró látàárọ̀ títí dalẹ́ kó sì bẹ́ẹ̀ fúnjọ́ mẹ́ta kó má jókòó rárá wọn náà bá ní ìyọnu bàbá pàtàkì lọ́dọ̀ ẹjẹ ń farada ń dúró jọ́ mẹ́ta lẹ́yìn jọ́ mẹ́ta ń rí ọnu rẹ̀ láéláé títí tó ń kálukú òfin kú pé mo kọ́kọ́ kú bó lọ kọ́ ni ìyọnu rẹ̀ ní rí lọ́ba dúró jọ́ mẹ́ta bàbá yẹn ọba lọ́ba síké mo ti dúró jọ́ mẹ́ta ọ̀hán ni èsì jẹ́kọ́jẹ́kọ́ mi mọ̀ wá bọ̀ níbi tó dúró sí kí n fi jẹ́rìí sí pótípéjọ́ mẹ́ta báyìí. ọmọ pé rìn tó rìn wá dọ̀ mí ó ti bàdúrò ń jẹ ìrìn wá ń jókòó ìrákòrò wá ìǹsì fàyàfà wá ẹsẹ̀ náà mo fi rìn wá ìdúró náà mo rìn wá ọ̀hà ni rárá fún tó ṣeun yóò di ìdúró ọgbọ̀njọ́ ìjọ mẹ́ta ó di tí wọn náà bá yà lọ́fẹ́ ti jẹ́ra rẹ ike ìdúró yọ ọmọ lọ bẹ́ẹ̀. tọ́ba fi ọgbọ́njọ́ ó ti lè sọ fún ọ pé àìkú ti sọ fún mi látàná bọ́ọ̀lù alọ́gbọ́njọ́ ó pè kò jẹ́ kí n ṣe àwọn calculation tó yẹ kí n ṣe you know thirty days tó ń sọ yẹn based on your own calculation so ẹni tó sì bẹ níṣẹ́ lọ́yẹ ká lo calculation tiẹ̀ so therefore mo rò pé yóò tọdún mẹ́ta báyìí lórí rẹ̀ ìyọ́dún àwọn èèyàn ghayatun latunal ohun àfojúsùn ní tọwọ́ kì í bá a kìí ṣe ní tí mariam wá oníkíkọ àwọn èèyàn yọnu sùn kọ yọnu sí ọba o torí pé ìyọnu wọn kò rọrùn láti rí lẹ́yìn wá gbà náà àwọn ọmọ èèyàn tí wọ́n ń wò pé tí wọ́n bá yọnu sí ẹ̀ yẹn tiẹ̀ tèrè ilé ń bo nítorí pé wọ́n bá yọnu sí ẹ láàárọ̀ kò ṣòro kí wọ́n tún jẹ́ ni tó ṣe pé wọ́n kọ̀yìn sí ọ kó tó di pé lẹ̀sùn bẹ́ẹ̀ lọ́mọ èèyàn máa ń ṣe ẹni tó ti jẹ́ pé ń gbà fún ọ ti ń sọ pé wà náà ni wà náà ni ó lè má jìnnà ó lè má tọjọ́ ó lè má tọ́tẹ̀ ó lè má tọ́sù tí ó tún ti dọ̀tà rẹ̀ torí ẹ̀ lànàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam iná ló sọ pé ahbib habibaka hawnan ma عسى أن يكون بغيضك يوما ما وأبغض بغيضك هونا ما àṣà ayyakuna habibaka yawman ma anabi sallallahu alayhi wa sallam wọn ní fẹ́ràn ẹni tó nífẹ̀ẹ́ sí níwọ̀n bá nítorí kó lè yí padà kó dẹni tó ọmọ kórìíra lọ́jọ́ kan sì kórìíra ẹni tó ń kórìíra níwọ̀n bá torí kó lè yí padà kó dẹni tó nífẹ̀ẹ́ sí lọ́jọ́ kan ṣùgbọ́n ẹ̀ ìwọ̀nba ìwọ̀nba ni ìjà àjàkọ akátá kò sí nínú nǹkan tó yẹ kí wò sí jẹ́ ẹni tó ṣe pé gbogbo ńtọ́ máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì tọ́ba wò gbèsè ayé lórí pẹ̀lú rẹ̀ ti ṣẹlẹ̀ púpọ̀ àwọn èèyàn tó fẹ́ rí mi wọn láti tọ́ba sọ̀rọ̀ wọn gan dànù tó lè gba ẹnu ẹni tó sọ̀rọ̀ wọn gan pẹ̀lú dídàmì tó dànù wọ́n ti dẹni tó ń fẹ́ràn lónìí wọ́n ti di wọléwọ̀de rẹ lónìí ẹni tó ti fẹ́ràn lánàá ó lè ti wà nù wọn ẹni tó ń kórìíra lónìí bílẹ̀ ayé ti ṣe rí nù jàmá kìí ṣe yọnu àwọn èèyàn ìlọ́jà lọ́dọ̀ mọ́ríyàm tí ìdààmú fi bá lórí oyún yìí ṣùgbọ́n ó dá kọjá kọjá rárá kẹnu àwọn èèyàn máa kùnyà kọjá rárá kẹnu àwọn èèyàn máa kùnyà nítorí pé tẹ́ni wọ́n bá ń kùnyà wọ́n máa bàyàn kìí sì ṣe gbogbo ẹni tó bá gbọ́ ìbàjẹ́ tán ṣe nípa rẹ̀ ni ó láǹfààní àti ṣèwádìí bó ti ṣe jẹ́ òdodo àti bó ti ṣe jẹ́rọ́. ẹ sì mà ní gbogbo ìgbà tí àwọn èèyàn bá ti jẹ́ pé ni wọ́n bá ń kúnyà lórí kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí kò sí tàbí ṣùgbọ́n wípé nǹkan kan nínú tí wọ́n lò ṣeun yọjọ́ òtọ́ nítorí tó mi èèyàn bá rẹ́yọ̀ kan kò ní fi mẹ́wàá kùn torí rẹ̀ ni àwọn olóyìnbó náà sọ pé upon all rumors, there must be truth gbogbo wọn ni wọn pé tí wọn máa ń sọ gbogbo gbọ́ yìí sọ yìí òdodo kan wà bẹ́ẹ̀ ó dà jẹ́ bí ọ̀rọ̀ àwọn alágbègbè ni tẹ́ pé ńgbà tí àwọn ají ọ̀rọ̀ gbọ́ nínú àwọn àǹjànú bá jí ọ̀rọ̀ gbọ́ ní sàmàlẹ́ ayé tí wọ́n wá fi sí etí alágbègbè wọ́n sọ òdodo ẹyọ kan wọ́n wá fi irọ́ mọ́kàndínlọ́gọ́rùn wọ́n fi kún nígbà tí òdodo ẹyọ kan bá ti ṣẹ ọmọ èèyàn ó ti torí pé ẹyọ kan ṣẹ wọ́n fi ojú sí pé mọ́kàndínlọ́gọ́rùn yòókù náà kọ́ yọ padà wá ṣẹ wọ́n gba irọ́ mọ́kàndínlọ́gọ́rùn gbọ́ nítorí òdodo ẹyọ kan gbígbèsè ayé àwọn èèyàn àwọn ò tí ì rí kó ṣàìdá wọn ti máa bọ̀ jẹ́ wọn ò tí ì rí kó ṣe ìbàjẹ́ wọn ti máa bọ̀ ló kọjẹ́ báwo wá ni tí wọn náà bá ṣe àìdá báwo ni tí wọn náà bá ṣe ìbàjẹ́ torí ẹ̀. pàtàkì ike kọ́ni kálukú kó gbìyànjú láti má ṣàìdá kó gbìyànjú láti má ṣe bàjẹ́ nítorí káwọn gbọ́ yìí sọ yìí àwọn rí yìí sọyún wọn má bàa rí nǹkan kan sọ nípa rẹ̀ torí ẹ̀ wọ́n ti sọ wípé àwọn èèyàn nǹkan tí ò tí ì bàjẹ́. wọn a máa wá wà fáwọn fẹ́ tún sí ẹ dákun rẹ́díò ọ̀bàjẹ́ wọn fẹ́ tún sí kí náà padà náà báwọn èèyàn wà nù ntọ́fà tí Mariam tí ìdààmú fi bá nù wà ìlà afẹnuwa rọ́ọ̀fù káyé ń sọkúsọ gbọ́ yìí sọ ọ̀rọ̀ tẹ́ǹtì ń sọ láti dùn ta ìdùn rin gbogbo òkan apẹ̀rẹ̀ ẹ̀yin náà lójú fi ń tì nítorí pé gbogbo ń tẹ́ lọ́sẹ̀lẹ̀ nígbà táwọn onílàákàyè nínú àwọn èèyàn táwọn ronú tí wọ́n ṣèwádìí ń parí wọ́n rí pé kọ̀sẹ̀lẹ̀ gbogbo ètò àǹfẹ́ kọ̀sẹ̀lẹ̀ láì dá kọ̀sẹ̀lẹ̀ àjẹ́ pé kí lẹ́nfẹ̀ẹ́nu ṣe ẹ̀nfẹ̀ẹ́nu wà rọ́ọ̀fù ẹnìkan ò tiẹ̀ lè dààmú pẹ̀lú àwọn agbọ́yìísọ yéèyàn àfẹnitó náà bá níṣẹ́ torí tí wọn náà bá ti níṣẹ́ ìgbà náà lọ́wọ́ mọ̀ pé àwọn sùtì ètè kan sùtì ètè sí ọ́n papọ̀ ìpàkọ́kàn òtítí tọ́gbọ́ sùtì tí ìbá ṣe kórí ẹlẹ́gàdà nígbà tí wọ́n ń lọ tó sùtì ètè sí ọ́n papọ̀ tí wọ́n mọ̀ pé ẹnìkan sùtì ètè sí ọ́n papọ̀ ṣẹlẹ̀ yìí túmọ̀ sí wípé ẹnìkan kò sí láyé yìí tí ó dààmú pẹ̀lú pé àwọn gbọ́ yìí sọ yìí wọ́n ń sọ̀sọ̀kúsọ wọ́n ń wéwèé kówì àfẹnitó náà bá ní nǹkan kan tó kọ́ àìrójú bá ní nǹkan tó lè ṣe láǹfààní láyé ń bí àti lọ́la gbẹ̀ndàlùkìyàmà ọgbọ́dọ̀ jẹ́ ni tó so ike nínú gbèsè ayé rẹ̀ ọ̀ ń tẹ̀lé pẹ̀lú àwọn àlàkalẹ̀ tó nípa àwọn principles tó dáa púpọ̀ má dààmú pẹ̀lú àwọn èèyàn kí ni wọ́n ń sọ kí ni wọ́n ń wí nítorí pé tó bá dààmú pẹ̀lú wọn wàá gbé ara ẹ̀ dé èsè ilé ayé ti ṣe wà nù wọn kàn kọjá lọ làwọn kan bá ń rẹ́rìn ẹ̀rín ló pa wọn wọn kọjá lọ lẹ́nìkan sítọ́ kẹlẹ̀bẹ̀ lọ́pọ̀ lọ́nà ọ̀fun rẹ̀ má dààmú pẹ̀lú wọn torí pé tó o bá dààmú pẹ̀lú wọn àwọn àárẹ̀ kan wà tí èsì tiẹ̀ wà láòbí níta wọn sì ń fẹ́ nù gbogbo àwọn tí wọ́n máa gbọ́ yìí sọ yìí àwọn afẹnujá géètì níta wọn fẹ́ ni àti kó dààmú bọ̀ wọ́n fẹ́ kó dààmú bọ̀ tó fi jẹ́ pé tí wọ́n lọ ń dààmú pẹ̀lú ẹ̀ òfin ní mọ̀gbà tó tún wá dẹrú fún wa ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ jẹ́ ń ráyé gbé yẹ̀yẹ́ tẹ̀ ń fi mí ṣe ìjọ pé kìnnì tó o bá ti fẹnu wa rọ́ọ̀fù ò ní gbádùn má wa má wa ìwọ fi gbígbọ́ sáláì gbọ́ ìrírí sáláì rí ibi tó ti gbádùn nìyẹn torí ẹ Maryamu alayhi ń sá fún tí wọ́n fẹnu sọ ni lọ́fà ní ìdààmú ti kún ìdààmú fún un torípọ mọ pé kò sí ní tó ń fẹ́ sọ fáwọn èèyàn yìí tí wọn gbọ́ gbọ́ kò sí ní tó ń fẹ́ sọ fún wa à ọ̀rọ̀ ọdún lẹ́nu yóò lè nítorí pọmọ rẹ jalè tó a sọ pé nítorí ṣẹlẹ̀ ní pé ẹ gbẹjọ ti jẹun tó jọ mẹ́ta ńlọfà abẹ́tẹ̀ gbọ́rọ̀ alọ́mọ rẹ jalè ọ̀rọ̀ ọdún lẹ́nu rẹ. ní ìsìnwá náà gbóyún ní wọ́n actually àlàyé wà lórí oyún gbogbo àlàyé nǹkan ọmọ àwọn ọ̀fẹ́ gbọ́ alótúnṣe jìnnà ṣé ẹ̀yin lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà máa ń ṣe bẹ, ní ìsọ̀wọ́ ọdún ilé ọba bá ọmọ so ó ti ń di ti pé ọlọ́run pé káàkiri rẹ̀ ó tù ọjọ́ yẹn bó ṣe wọlé ìta ìwọlé ọba bá pé ah, kí ló ń ṣe ni pé Eh, oúnjẹ tí wọ́n fún aláàárọ̀ kò yé mi kò yó mi mọ́ wá pé tó o bá di ẹnu ẹ lọ́mọ tó ń bá rọ́ọ̀ṣì ẹ̀ lójú àwọn èèyàn wà máa sọ pé ẹ mọ̀ ń fẹ́ kọ́ ṣàlàyé fáwọn èèyàn kí ni mo bọ́ tó ń ṣe ẹ eh, ebi ń pa mí ebi ń pọ̀ àbí kí lè ní bọ́ tó ṣe ẹ bá mi pé mo ń bu gàrí àpò ń jí gàrí bù. <laughs> torí pé nǹkan tó kọ́ mórí rẹ̀ yun ó ti pọ́ lẹ́nu mọ́ gbogbo àlàyé kan fẹ́fẹ́ sí aróyé kan ànídìí ẹ̀ láti kọ́kọ́ jẹ́ ọkùnrin mọ̀dáràn hmm, n ti ń ba Mariam lẹ́rù nù gbogbo àlàyé kọ̀ọ̀ràn o kọ̀ọ̀ràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sẹ̀rí gbogbo wa tá wà láàyè àwọn èèyàn kan sọ́kàlùkù àwọn ń fẹ́ kó jẹ́ pò òṣìṣẹ́ àwọn ń fẹ́ kó jẹ́ pò ọjà sí gọ́tà so wọ́n máa wá àti fi aburú tì sọ́dọ̀ rẹ̀ bí kò fọ́sẹ̀ látọ̀ ń bọ̀ amúsíláṣí oṣù fọ́sẹ̀ rẹ̀ dáadáa ń gbà tó sàlùwà lásán ṣùgbọ́n jò rọ̀ ibi pọ̀tọ̀pọ̀tọ̀ kan tó wá gbà kọjá á máa tẹ́rẹ̀ lọ́jà láwọ̀ ama oyi ọ lẹ́sẹ̀ o ti fẹ́ wọ mọ́sálásí báyìí ẹnìkan sọ àgbà pé má ti gbà wọ má o ìgbẹ́ báwo bàbá ìmọ̀ alimọ̀ni kọ́ má ti gbà wọ mọ́sálásí ẹnìkan lọ́wọ́ ẹgbẹ́ ọgbọ́n tí bàbá sọ ni subhanallah wọn ò tí wo wọn rí i pé gbẹ̀tẹ́lẹ̀ náà àwọn ti fẹ́ kó ṣubú ìwọ náà wà wọlé pẹ̀lú ama aláwọ̀ ìgbẹ́. ẹ mọ̀ kójú orú ọ̀yìn ibi tí wọ́n ti ń bọ̀ lọ́dọ̀ ní kí ní ti méyìí ibi bá tún ti ń bá bàbá wípé bàbá ẹ̀sẹ̀ sùúrù ẹ̀já àtẹ̀tẹ̀ dáyé ni mo léyàn fẹ́ gbégbé ọ̀fẹ́ <laughs> ó ní mọ́ tó ṣe máa bọ́mì yẹn ṣe wà lóò jàmá bọ́mì yẹn ṣe wà ẹnu rí kọ́ ọ̀pẹ́ kó tó jíjọ́ ta wí ọ̀wá ń bọ̀ wá ṣùgbọ́n láì rán pákó bí ìmáàmù ti sọ pé ọ̀yẹ̀rẹ̀ mọ́gbó bí ààrẹ yìí mọ̀ ọ́ bọ́ọ̀lì ni wọn náà bá ní àmì òórùn ẹnu rẹ ọba bùtì bàbá kan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ wọn ti ń sọ tipẹ́ ọmọ yìí ẹnu ti rùn Ọlọ́run á ṣe é ọjà kọta báyìí bàbá wọn bá bí imam ẹ dákun sọ dáa káwọn èèyàn máa wá mọ́tíláṣí pẹ̀lẹ́ nù ún mẹ́bí iwájú ọlọ́run la fẹ́ dúró àbí bẹ́ẹ̀ fẹ́ sọ fún wa bẹ́ẹ̀ ni <laughs> sọ̀rọ̀ pé ọ̀fẹ́ wọlé ọmọ èèyàn báwọn ṣe ń wá nù bíi kókúkókú bíi ká pé ó ṣe nǹkan kan táwọn ó fi jèrè ọ̀rọ̀ lára rẹ̀ Mariam aleyhi salam nǹkan ló béèrè fóyún orí tó bá béèrè fóyún kò bá béèrè fún lọ́nà tó dáa kò bá lọ́kọ kò bá lóyún ṣùgbọ́n ní ìsinyìí kò lọ́kọ ọlọ́run lọ sọ pé yóò lóyún ọlọ́run sì ti mà sáájú ní ọ̀sẹ̀ ṣáájú kótó di pé yọ ṣẹlẹ̀ báwo ni ó ṣe ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ àṣírí Mariam tú nígbà tó bá ti di pọ́nyú yọ wọ́n ní ìyàwó Zakariya aleyhi salam wọ́n láǹtí ńlọ́jẹ́ sí Mariam ọ̀rọ̀ kan ọ̀rọ̀ orí kejì wọ́n ní kọ́ọ̀là ńlọjẹ sí Maryam ètò túmọ̀ sí àbúrò màmá rẹ̀ nínú ìyàwó Zakariya èyí yòówù ọba jẹnu méjèèjì wọn kara wọn wá jẹ ọlọ́rọ̀ ìgbà tí oyún ti dúró sí lára ó wá sọ bó ti ṣe ń ṣe fún ìyàwó Zakariya a sì ti mọ̀ pé Zakariya aleyhi salam òun náà ní alágbàtọ́ fún Maryam aleyhi salam tó àsìkò tí Maryam wa ń sọ̀rọ̀ rẹ̀ fún ìyàwó Zakariya ó ṣe déédéé pé ìyàwó Zakariya náà tọ́jọ́ fámìlì rẹ̀ ti lóyún nítorí ẹ̀ aboyún ló lè ma bí ṣe máa ṣe aboyún ẹbí rẹ kọ́ nígbà tó níyàwó tíyàwó rẹ wá ń rúnra látàrí pé ó lóyún tí àwọn àdààmú yìí tí wọ́n ń sọ̀kalẹ̀ sí lára tọkàn ọ̀jọ̀kan nínú àwọn àṣòro yìí tíyàwó wá ń kanra tí ń gbin tí wàá ń wòran ẹ ní kíyàn ni bó ní sèkìọ ọkùnrin bó ní sèkìọ ó yẹ ẹ kẹ kí mi ṣé mo máa ma lé oyún mara mi kò ní síbẹ̀ yìí náà lọ́wọ́ ń bẹ̀ ẹ̀dùn máa lọ́wọ́ ń bẹ̀ kọ́ ẹbí rẹ kọ́ nígbà tó ní kan rí kò jẹ́ ọdá àmà so ìyàwó Zakariya ti lóyún Mariamu ti lóyún ọ̀rọ̀ wọn jọra wọn mọ́ríyàmù ọlọ́ba ó dúró sí wọ́n dira wọn mú ó ní ìyẹn ìyàwó Zakariya ó ní sì wọ mọ́ríyàmù mà pé mo ti lóyún mọ́ríyàmù ní sì wọ́n náà mà pé mi náà ti lóyún ẹ máa pé nítorí ẹ̀kọ́ sọ ni pé kámẹ́rì o kámẹ́rì náà ń kanga o agbọ́ tèmi pé mo lọ́kọ àtọ́dún wò láti ń wóyún tá a lọ́kọ tiẹ̀ hmm. tá ọ wá sọ ìròyìn fún báwo ni nǹkan ti ṣe jẹ́ báwo mọ̀lẹ́kà ti wá bá gbàtó ti jẹ́ pé àti ilé àwọn ìyàwó Zakariya alayhi salam àti ilé àwọn ti Imran tọ́jẹ́ bàbá Mariam ilé ẹ̀sìn nílé wọn kìí ti ilé ẹ̀sìn rárá àwọn ẹni tó mójútó ẹ̀sìn ni wọ́n yìí sàwọn ẹni tó ń fi ẹ̀sìn tó fi ń ráàyè. ìyàwó Zakariya ọsẹnu rẹ̀ ń dédé síbi kọmọ pariwo fáwọn èèyàn pé ee ee màlúkutù pẹpẹ táwọn obìnrin ti máa ṣe àwọn olófòfó Nigerian limited àwọn asorun mádùpọ̀ mọ́tì irun wádùpọ̀ mọ́tì pàkọ́ àwọn agúbọ́ ní dé àwọn ẹlẹ́nu sóńtóbi ẹnu asínrín ẹlòmíín sòfófó dùpọ̀ jẹ́ fúra díẹ̀ lọ adúpẹ́ fọlọ́ fáwọn obìnrin láwọn tù bàbá ni àwọn ò ní ṣòfófó má. ìyá ìyàwó Zakariya aleyhi salam kò sọ fẹ́ nìkan kan nínú àwọn àwárí inú jama nínú àwárí inú kéèyàn jẹ́ ẹni tó ṣe fọkàn tán torí inú tó máa gbé pamọ́ síyàn lọ́dọ̀ láyé owó wà ń bẹ àṣírí náà wà ń bẹ ẹnìkan ó tú àṣírí rẹ̀ fún ọ ipò òun wọn máa ń tí ń dùn láàmú tó ń bá ti lè fi nǹkan kan sẹ́nu báyìí kódà kò ṣe papò tí èso ń jẹ àtìgbà yẹn lòun ti máa sọ tílé òtù tílé ọba sún kó wọn fẹsẹ̀ gbẹ́lélẹ̀ iṣẹ́ òní dúró ṣé mo pé àdáhùn lànà ẹ dàpọ̀ ẹran tì mí nínú àdúrà sábà pé ẹ̀wà tí mo máa jẹ àbí ẹ̀wà tí mo máa jẹ pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ mílíkì àti gàárì tí mo máa kó jọ papọ̀ sínú nínú mi fi ń dàrú àti tí mo bá ti lè ti nǹkan kan sẹ́nu báyìí kódà kó ṣe pákó inú bẹ̀rẹ̀ sí dàrú ni lọmọkẹ́ni tí ò lámàánà yóò mú mára jì yóò mú mára jì yóò mọ wá bí kọ́rọ̀ ṣẹlẹ̀ láàrin rẹ pẹ̀lú rẹ lọ́jọ́ kan pèbí ṣe tó fi máa sú àbí ọwọ́ akábàámọ̀ pé a ah, mọ̀ sọ àṣírí mi fọkùnrin sọ yẹ ká pérò eléyìí mọ̀ sọ àṣírí mi fún tọ́ba sọ́ra máa tú àṣírí rẹ̀ fáyé ebó títú kí ló tún sọ torí ẹ̀ obìnrin yìí obìnrin dáadáa ni ọ̀rọ̀ tán sọ ó tọ́ ó wá ṣẹlẹ̀ pé táwọn obìnrin méjèèjì bá ti pàdé eléyìí lóyún eléyìí lóyún ìyàwó Zakariya máa fura tó ń bá ti kọjú sí Mariam pé nǹkan tó wà nù ní máa forí balẹ̀ fún tó wà nù Mariam ẹ eh, èwo lélẹ́yìí o subhanallah ó ṣẹlẹ̀ kìí ṣẹ̀kan kìí ṣe méjì ọmọ forí kalẹ̀ fún láti pọn alẹ́ ọ wá sọ fún Mariam tí nǹkan yìí ń ṣẹlẹ̀ pé àmì ah, ọmọ tí mo fẹ́ sọ sí o wọ́n wá sì bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí látàrí àwọn ìṣẹ̀lẹ̀ yìí pé ń ti ń bẹnu Mariam yìí ọ̀gá púpọ̀ kò sí ga púpọ̀ ọ̀nà tí ń bábọ̀ náà ga púpọ̀ níbi Zakariya ló súnmọ́ ìyàwó tiẹ̀ tí ìyàwó fi lóyún ọlọ́run ní kí màlẹ́kà ọ̀fẹ́ atẹ́gùn sí apá ẹ̀wù Mariam atẹ́gùn rapala wọnú abẹ́ rẹ̀ ó dóyún ó dà nàbì Isa alayhi salam torí rẹ̀ ńgbà tí wọ́n ń ròyìn ọmọ tí wọ́n fún Zakariya ẹgbọ́ bọ́lọ̀ ń ṣe ròyìn rẹ̀ gba ọwọ́ màláìkà nígbà tí Zakariya wọlé lọ bá Mariam láyé ibi tó gbé sí ní ààyè imam ní mọ́sálásí ó bá rìsìkì kan lọ́dọ̀ rẹ̀ ìpèsè kan wá sọ́dọ̀ rẹ̀ torí tẹ́lẹ̀ nígbà wọ́n tẹ̀mújẹ lórí pété ni wọ́n tọ́jú Mariam tí ìjẹ́ padà mú Zakariya ojúṣe ẹni tí ìjẹ́ mú oníkọ́ máa pèsè jẹ àti ìmu àti ìtọ́jú fún ọmọbìnrin yìí ìyọ̀ gbọ́dọ̀ jẹ́ Zakariya ó sì ti pinnu kó òun sojúṣe ń ṣe ojúṣe yìí bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó ń bá wa gbóúnjẹ dé yóò bá gbóúnjẹ ti síwájú òun dọ́dọ̀ rẹ̀ ah ṣé èsì pé àwọn èèyàn lu wa yìí ń dìtẹ̀ mami gbogbo wa náà lájọ mú jẹ́ kótó di pé mi ní jẹ́ mú sẹ́gbà tí kìí sàwọn ẹnìjẹ́ mu tó sì yẹ kí wọ́n máa bá ojúṣe ìjẹ́ máa lọ́wọ́ tí wọ́n ń gbóúnjẹ wá fún Maria ṣùgbọ́n ká sọ́ra fún àbádídá tóra pàkan nínú àbádídá ẹ̀ṣẹ̀ ni àwọn èèyàn bọ̀ ju nǹkan kò túmọ̀ sí pé ìgbà tí nǹkan yẹn bá já mọ́ ọ lọ́wọ́ wọ́n fẹ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ kò túmọ̀ sí kí wọ́n fẹ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n wọn lọ́ọ́ máa rò bẹ́ẹ̀ ìwọ lọ́ọ́ máa rò bẹ́ẹ̀ Zakariya wa béèrè qala ya Maryamu anna laki hada ìwà Maryam ń bolo ti rí àwọn oúnjẹ yìí qalat huwa min indillah àtọ̀dọ̀ Allah ló ti wá à lẹ́nu ẹ̀ anabi zakariya anabi lò ìwọ tí èsà anabi bó ní nǹkan ṣe wá bọ látọ̀dọ̀ lọ kí zakariya ó tó máa ṣe ya púpọ̀ ni inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab Ọlọ́run a máa rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì fi ṣírò sí àwa láfẹ́ fún yàn lówó tá a kà tọ́lọ̀ bá fẹ́ rọ̀yàn lọ́rọ̀ ó lè má kà á kí ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ tabua. hunalika da'a Zakariya rabba àtọ́lá jẹ́ bẹ́ẹ̀ èmi náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdínà o ẹjọ́ ti mú kí ọ̀rọ̀ máa wá báwọ̀ báyìí ìtúkọ́ ayanilẹ́nu jù kí ètò sí ọ̀rọ̀ bí ìbá ṣe pé oúnjẹ àsìkò òjò ni wọ́n mú wá bá lásìkò ẹ̀rùn tàsìkò ẹ̀rùn wá lásìkò òjò ajá pé mi náà tí mo ti dàgbà tí mo ti gbóyè táwọn èèyàn tó bá ti dàgbà bẹ́ẹ̀ mi ti tẹ̀rí yè sábà bí ma ọlọ́run ti mú oúnjẹ àsìkò òjò wá fún ọ lásìkò ẹ̀rùn ti mú tásìkò ẹ̀rùn wá fún ọ lásìkò òjò ó lè sọ agbára tèmi náà dọ̀tun èmi tó ti pààrọ̀ tó bá ti dàgbà bí irú tèmi ẹbí màmá kí n padà bí mà báyìí ni Zakariya alayhi salam ló ti pe Allah Zakariya ọlọ́sọ̀ọ́gùn kò sí lọ bá wọn ìgbé kínní kan ìyá ìyá odò fún mi lọ́mọ kò sí lọ bá wọn ìgbé sàgbó fún mi lọ́mọ kò lọ bá wọn ìgbé èṣù wọn ni kò fún mi lọ́mọ. هنالك دعا هنالك دعا زكريا ربه ibi ni Zakariya ti pọ̀ kìí ṣe kọ́lọ̀ wọ àlùbáríkà àti Mariam tí wọ́n ń bá ká ńgbà tó ọmọ sọ́nà wọ́n máa sọ pé àlùbáríkà àwọn bàbá wa àlùbáríkà ọmọ tuntun tá a bí àlùbáríkà àwọn tá à ń tọrọ fún ọlọ́ àkójọ rọ ọlọ́ ó ti rọ̀ tọjọ́ mẹ́ta rárá هنالك دعا زكريا ربه ẹ̀kọ́ nìyẹn ìgbà tí zakaria rí n tó ṣe é pé ó ka màmá nínú ọpọlọ ibẹ̀ yẹn lọ́pọlọ tiẹ̀ náà ti ta jí pé àá ọlọ́run tó kéde ó lè ṣe tèmi náà قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء fún mi láti ọ̀dọ̀ rẹ̀. ọmọ àti àrọ́mọ àti ọmọ tí ọjà ìwọ tó ti bí màkà òǹbéèrè ọmọ àti àrọ́mọdọ́mọ bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdínú èèyàn gbọ́dọ̀ jákàn àwọn ẹni òfò ló máa ń jákàn àwọn ló máa ń sọ̀rọ̀ ẹ nínú àti lè gbà mọ́ àà ẹni tí ò tí kù kọ́ mọ́ sọ̀rọ̀ nítorí kò sí nǹkan tí ò lè ṣe bẹ́ẹ̀ sì ni àṣẹ lọ́rọ́ lọ tọ́lọ̀ máa fẹ́ kí nǹkan kan ṣe yọ ọ̀sẹ̀ náà nǹkan tí Zakariya ṣe ni pé ó fi ọ̀kan nínú àwọn àròyìn ọlọ́run ṣàtẹ̀lẹ̀ níta sọ̀kan nù súnà wàlíláàdì àsìmá olùhùsínà fad'uhu biha tọ́lọ́n làwọn orúkọ tó rẹwà jù àwọn orúkọ tó rẹwà jù ni ẹ máa fi pè ọlọ́run ẹ wo bí Zakariya ti ṣe lo ìròyìn ọlọ tó fi sàtẹkùn síwájú ọlọ ọlọ rọbì rọbì gbogbo ẹni tí máa ń fẹ́ kájú ọ̀wọ́n gbà ẹ máa pe olúwa ẹlẹ́dàá pẹ̀lú rọ́b ẹ máa pe pẹ̀lú rọ́b àdó ọgbà náà ni ọ wá nínú alukur'an ọlọ́run sọ pé inna fi khalqis samawati wal ard wa ikhtilafil layli wan nahar. لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إلقاء والله وقت الله وقت pẹ̀lú rọ́bànà rọ́bànà rọ́bànà lẹ́mìlú lẹ́màrún fastajaba lahum rabbuhum lẹ́yìn rẹ̀ ọlọ́run dá wọn lò torí ẹni al-Imam al-Qurtubi ọgbà ọ̀rọ̀ wa oní àtìkìlẹ̀ ẹni ń bá ń tẹ́kadù ọ̀wọ́n gbà ọbẹ̀ náà pẹ̀lú rọ́bànà rọ́bànà kò sí bẹ́ẹ̀ tẹ́ màrún àdúrà rẹ̀ gbà náà ẹ̀rí ìgbà tí Iblis ẹni ẹ̀kọ́ ẹni ègbé tọ́fẹ́ bẹ́lọ̀ ìpè kọ́lọ̀ wọn lọ là kó wọn máa bẹ títí dijọ́ gbẹ̀ngà kéyàmù kó wọn máa kú qala rabbi qala rabbi abẹ́ẹ̀kọ́ qala rabbi anzirni ila yawmi yub'athun ó ní ìrẹ̀ olúwa mi lára dijọ́ tó gbé wọn dé lára dijọ́ tó gbé wọn ìgbà tí ọ̀daràn ìbílísì wọ́n bẹ̀ lọ tí n fẹ́ ká bí wọn gbà ó pe ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run táyì tí kọ ọlọ́run kọ́ máa jẹyàn torí ẹ̀ làwọn olùmọ̀tá ń sàlàyé ismullahi al-a'zam wọn kì ar-rabb wọn kì bọ̀nú ẹ̀. ìgbà tí zakariya náà fẹ́ tọrọ ọmọ qala rabbi hunalika da'a zakariya rabba qala rabbi habli min ladunka dhurriyatan tayyibah pé pẹ̀lú orúkọ lọ́gbọ́n yẹn o rọ́bì hábìlì mìlẹ̀dúnkẹ́ zurriyatan tayyiba ní ìparí àdúrà rẹ̀ ó ti àtẹ̀kùn síwájú ọlọ́run pẹ̀lú ọ̀kan nínú àwọn àròyìn ọlọ́run eléyìí tó ṣe déédéé pẹ̀lú àtẹ̀tọ́lọ́n pàwọn nínú alukur'an àwọn tá a jẹ́ mùsùlùmí walillahil asmaul husna fad'uhu biha tọ́lọ́n làwọn orúkọ tó rẹwà jù ẹ máa fi wọ́n pè é. Zakariya ni innaka sami'u du'a torí pé ìwọ ọdájú pé ìwọ lọ́ọ́ máa gbọ́ àdúrà ìwọ lọ́ọ́ máa gbọ́ àdúrà kọ́sọ́kọ́lá Mariam ọlọ́njẹ tó máa kó wá fún Mariam tó tún á máa ṣàlàyé bí ìgbà tó lọ́nbù ká ṣàlàyé rẹ torí mo rí pé ọmọ akótásìkò òjò wá lásìkò ẹ̀rùn ọmọ akótásìkò ẹ̀rùn wá lásìkò òjò wọlé abẹ́ bídà mo rò pé yé wa torí ẹ ẹ̀yìn wọn ní èèyàn ò jẹ́ni tí yóò rí nǹkan tí ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ní rọrùn bí ẹni tó bá ma súnà ẹni tó bá ma súnà yóò máa rí nǹkan tí ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ní rọrùn kọ́mpútà yóò ṣe wàhálà yóò ṣe wàhálà àṣẹdànù tẹ́lẹ̀ ìbáyé wa tọ́ ìgbà tí wọ́n wá ń fọ́ Zakariya nírò nítorí pé wà lọ́ọ́ bẹ̀rẹ̀ gbàtó sàdúrà àtà ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá ó ní innaka sami'u du'a فنادته الملائكة وهو قائم في المحراب nígbà tí Zakariya dúró láyé imam títí sàdúà ní malayika pè anna Allaha yubashshiruka bi Yahya ọlọ́run bá ń fọ́ nírò pẹ̀lú kó bi Yahya àwọn olùmọ̀ sọ pé Yahya yìí yáhìá tó bá jẹ́ pé dè lárúbáwá ni tó ń tipa àwọn zakariya àwọn èsì lárúbáwá tó bá gbé lárúbáwá ni a jẹ́ pé sọ́mìyà yáhìá lè yáhìá wọ́n pè ní yáhìá ó lè bá àtẹ̀mí ni ẹni tí ń sẹ̀mí ni yáhìá ìyẹn ní pé fọkànbalẹ̀ ó tún ní bí àbíkú ọmọ tó bí ìyọ́ sẹ̀mí inna Allaha yubashshiruka bi Yahya wọn ò tí ì lóyún rẹ̀ ọlọ́run ti dákọ̀ rẹ̀ fún wa musaddiqan bi kalimatin min Allah yóò jẹ́ ni tó ṣe ìgbàgbọ́ òdodo sí gbólóǹkan tọ́tọ̀dọ̀ ọlọ́run wa ìyẹn Isa alayhi salam nítorí pé Isa látara gbólóhùn ọlọ́run kun fayakun lọ́lọ́run ti dá torí ẹ̀ wọ́n sọ pé ńgbà tí Yahya wálé ayé tí ànábì Isa náà sábíò náà sáyé Yahya ọgbà Isa aleyhi salam ọgbà gbọ́dọ̀ bá ọgbà gbọ́dọ̀ bá wọn ò tí ì wá bì gbà tó ń wá nù ya rẹ tí ìyá rẹ tó bá ti pàdé pẹ̀lú ìyá anabi Isa ni Yahya ni ó ti máa forí kalẹ̀ fún anabi Isa aleyhi salam fíforí kalẹ̀ yìí báyìí ọjà ìjọ tó so é gbé ọba ìlànà àti òfin tí wọ́n mú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí ikú anabi Yusuf alayhi salam bàbá rẹ̀ ti ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ gbàtà tí ó kó níbẹ̀ Baitul Maqdis tí wọ́n bá Yusuf ànímẹ́sù níbi tó ń ti wà nípò àtẹ gbogbo àti bàbá ìyá àtàwọn ọmọ ìyá gbogbo wọn ni wọ́n forí kalẹ̀ fún ètò ṣe dédé àlá tó lá ló sọ pé abẹ́tí inni ra'aytu ahada ashara kawkaba wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin mo rí àwọn arawọ̀ mọ́kànlá oòrùn àti òṣùpá mo rí wọn pé wọ́n forí kalẹ̀ fún mi àwọn ọmọ ìyá ìjẹ́ mọ́kànlá bàbá àtìyá lórí inú àlà fáwọn jóòrùn àti òṣùpá nígbà táwọn ọmọ ìyá yìí táwọn jẹ́ ìràwọ̀ bàbá ní lẹ́tọ̀ sọ̀rọ̀ yẹ ká àlẹ́ ẹ̀kọ́tẹ̀ máa sọ àlọ́ rẹ̀ yìí wọ́n sọ fáwọn ọmọ ìyá rẹ̀ nítorí gbogbo ẹ̀ tó bá nílò aka yìí tó bá gbọ́dọ̀ àlá yìí wọ́n kọ́kọ́ kara wọn o mélòó làwa we are all eleven ashamsu walqamar kọ́mọ́ lọ́jọ́ bàbá àtìyàwó ra'aytuhum li sajidin sẹ́yìn rí káwọn ará wọ̀ bẹ́ẹ̀ ò forí kanlẹ̀ fẹ́yìn àti òrùn àti òṣùpá àwọn ó tètè yin ọlọ́run kó tó di pé àsìkò yẹn tó fẹ́ẹ́kìdò lẹ́kẹ̀kẹ̀ ìdá wọ́n tètè pọ̀ ètè tí wọ́n ó rí bá pọ̀ bàbá òfin gbogbo ẹnu sọ̀rọ̀ torí wọ́n ní ojú làgbàlagbà máa yá àgbàlagbà kan yá nù bàbá kan rọra yàn pé má sọ nítorí fáwọn ọmọ ìyá rẹ mo rò pé torí ọmọdé ọmọdé ṣòro sọ̀rọ̀ fún tí bàbá bá ní tí bá sọ fáwọn ẹ̀gbọ́n rẹ wọ́n kọ ọ nù ti lu ọ̀pá sòsẹ́ mọ̀ pé ọmọ lè lọ bá àwọn ẹ̀gbọ́n rẹ̀ pé abájọ tí bàbá mi ti sọ pálá tí mo là ń gbọ́dọ̀ sọ fún yín pé lù mí pa. so bàbá àwọn kan sọ̀rọ̀ bí àgbàlagbà torí ọ̀rọ̀ àwọn àgbàlagbà yàtọ̀ sọ̀rọ̀ àwọn ọmọdé náà sọ yìí pé nígbà tó pọlọ bá ti jiná pé ọ̀rọ̀ máa dínkù orí rẹ̀ tí ò ti pé dáadáa lọ̀rọ̀ rẹ̀ ti pọ̀ pé kíni kíni kókó tó fẹ́ yọ ẹ̀rí pẹ́ni tó gbájú ọ̀rọ̀ tó ní láta kíni kókó. torí ẹ̀ bàbá rọra sọ̀rọ̀ díẹ̀ onílàáká ìní òye. tọ́ ìgbà tí ọjọ́ wa pé ìyẹn ti tánàdì bíi kí nǹkan wọn máa ṣe wọn bú àlà o àmọ́ wọ́pọ̀ àwọn kàdírí pé bàbá yìí fẹ́ràn ọmọ ìjù wa kéésì ṣe pé bàbá Yusuf náà fẹ́ràn Yusuf ju àwọn yòókù lọ torí àláyé o bọ́lọ̀ ṣe máa ṣiṣẹ́ rẹ̀ nù ìwọ náà ló fi gbogbo ọmọ àmọ́ òrìkọ́ fẹ́ràn ọ̀kan jù kan lọ èyí tó fẹ́ràn náà ò ní sọnù o àmọ́ ó sáré pé ọkàn rẹ̀ ti sọ́dọ̀ eléjò léyọ̀ àwọn ọmọ náà máa sọ́dì ṣe ṣe bàbá wa ni ṣùgbọ́n náà ló bí gbogbo wa wáì dókítà àbámbá sọ̀rọ̀ kò ní fún alátẹ̀ńṣàn tẹ́lẹ̀ ìgbà tí ń bá sọ̀rọ̀ yóò fún látẹ̀ńṣàn wáyé mo rò pé yé wa náà láti sọ pé ọmọ kí ìsara ń tiẹ̀ náà yéé ṣe pé káwá tí wàá fẹ́ràn ọmọ kan wàá yàn sójú ọlọ́mọ pé ń gbogbo gbà káko kọ ti ẹjẹ Lukman Lukman ṣé Lukman ò sínú lẹ́ni Lukman àwọn ọmọ bàbá Lukman bàbá Lukman. <laughs> torí pé lukumanu yẹn ti rọ́ọ̀nù lẹ́nu rẹ jù àwọn ọmọ fi sọ di tí ọba gbọ́ fẹ́ràn rẹ bí abdulsalam lọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́ rẹ kò sí pé abdulsalam ìyá kan náà bàbá kan náà bàbá lábòsí bàbá yìí tó bá tó àlọ́ jẹ́ ìyá ọ̀tọ̀ sọ pé ìyá abdulsalam ah, ọlọ́ èmi ti sílé wọ́ kásì máa bú ni wọ́n má kọ́ máa kún sẹ́ẹ̀rẹ́ abdulsalam wájú yìí tẹ̀sí pẹ̀lú pọ́ọ̀lù tí ò sí tòsí obìnrin ò ní mú mara yóò sọ torí di eléyìí tọba ti fẹ́ràn ọmọ kan jù wàhálà ni ọmọ gbé pamọ́ ọmọ kan bẹ yẹ èwo ni sọmọ ọmọ kan bẹ yẹ ọkàlì ọkùnrin àti obìnrin fa ọkàlì Lukman àti Abdulsalam fa ọmọ kan ò sí mbẹ mi yọ a so torí ẹ o fi ní balance ọmọ tó kọ́rẹ́jì ọkàn rẹ náà kó ní balance torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ó lè padà ṣàbòsí sáwọn ọmọ tó gbọ́n ẹnìkan lẹ́kùn tó ní gbọ́n ẹnìkan má jẹun orí o tó yọ má jẹun orí o tí wọ́n bá rí tí wọ́n lọ́n ti o ti ya alábòsí nu bàbá abú torí ẹ̀kọ́ ọmọ bá di bàbá rádaràdá sèyàn try láti máa practice justice tẹ́lẹ̀ báyìí wà gbàtí ọlọ́run wa ní kí aláyàn sẹ́yìn bàbá àti ìyá àwọn ọmọ ìyá ọgbà lọmọ ìyá kò túmọ̀ sí pé ìyá kan náà bàbá kan náà o so wọn á forí kalẹ̀ fún Yusuf Yusuf aleyhi salam wa ni hada ta'wilu ru'yaya min qabl eléyìí ni rírọ aláàmì tí mo ti lásáájú ntọ́lọ̀ nǹkan pé ọ̀sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ Yahya ń forí kalẹ̀ fún Isa alayhi salam bẹ́ẹ̀ náà ni àwọn màláíkà ọlọ́run pa wọn láti kàn forí kalẹ̀ fún baba ńlá wa Adam alayhi salam gbogbo eléyìí ọjà nǹkan tó ṣe pé ọba òfin lọ ọba òfin mu nínú òfin àwọn tó síwájú wa ṣùgbọ́n wọ́n ti ṣe léèwọ̀ nínú nínú òfin tọ́lọ́ fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́tọ́ nínú òfin tọ́lọ́ fi rán anabi sallallahu alayhi wa sallam káwọn ọmọ wa tẹ̀ wa torí tí wọ́n bá sọ pé sájàdà zayidun lè amọ̀ zayidu ó forí kanlẹ̀ fún amúrù kọ̀ọ̀sẹ̀ dìgbà tó bá forí lélẹ̀ tó bá kàti tẹ̀ báyìí kò ti sàjádà torí rẹ̀ a gbọ́dọ̀ tẹ̀fẹ́ nìkankan àyàfi Allahu Rabbul Alamin ẹ̀rí pé ńgbà tó lọ ẹlẹ́dàá ibi tá a ti mà bẹ́ẹ̀ tó ti pa àwọn ọmọ Israẹli láṣẹ pé kí wọ́n wọ Baitul Maqdis wọ́n ní wadkhulul baba sujjada ẹ wọ Baitul Maqdis gba inú lẹ̀kùn rẹ̀ lẹ́ni tó forí kalẹ̀ kó láti wá wọ̀lú lẹ́ni tó forí kalẹ̀ sáàmù arábọ̀ ni torí wọ́n máa wọlé lọ gbogbo àwọn olùmọ̀ nípa àtẹ̀sẹ̀ wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé wadkhulul baba inhinaa kìnnà ha ẹ wọlé gbójú lẹ̀kùn rẹ̀ lẹ́ni tó tẹ̀ nítorí pé lẹ̀kùn rẹ̀ ò sí rìn wọlé ó kúrú bọ́bá tiẹ̀ ga ẹ gbọ́dọ̀ wọlé bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ gbé ọrùn yín lọ sílẹ̀ kẹ̀tì ọrùn lọ sílẹ̀ torí ẹ ajẹ́pọ̀ lẹ́rìí o pàtó àwọn sọ pé bó lẹ ṣe sọ pé ká má kúnlẹ̀ mọ́ ìkúnlẹ̀ tó ṣe pọ̀ náà ló ń jẹ táwọn baba ńlá ti wá máa jẹ ẹ̀wá ni ká má kúnlẹ̀ mọ́ tá a sì rí pa màlẹ́kà wọ́n kúnlẹ̀ fún àwọn forí kalẹ̀ fún ádámù alayhi salam àtúnrí pé bàbá àti ìyá Yusuf àtàwọn ọmọ ẹ̀yà Yusufa gbogbo wọn pátá ló forí kalẹ̀ fún Yusuf irú kéwò lẹ́yìn kà tẹ́sírí pé kọ̀tọ̀ àwọn aṣọ fún ọ pé ṣé wọ́n ní ádámù ẹ̀yìn ṣé wọ́n ní ádámù ẹ̀yìn ẹni tí ń kí ọ tó ní màláìkà tó bá pé wọn ní ádámù tí màláìkà tí ó forí kalẹ̀ fún ajakporo ń wí ọ̀hún ni wọ́n èsì ádámù ẹni tó sì fẹ́ kí ọ kì í ṣe màláìkà ajakpé wàá rọ̀ mí pa ìwọ ẹni Yusuf tẹni tó fẹ́ kí ọ jẹ́ bàbá àtìyá Yusuf àtàwọn ọmọ àyá Yusuf ó ní rárá òun kàfẹ́ fi jọ wọn ni àti pé Yusuf lọ́lọ́run rẹ̀ sí wọ́n ṣé yusuf alayhi salam lọ́lọ́run ṣe ọ ese yusuf àmọ́ gbogbo anabi la gbà gbọ́ bẹ́ẹ̀ ni ọgbà gbogbo anabi gbọ́ ọgbà wọn gbọ́ ló ti ń di ọwọ agba nabi muhammad sallallahu alaihi wa sallam gbọ́ ló ti ń di àtìlẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ bí màánà wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu gbogbo ntànàbí bá mú wa fún yẹn gbà ntọ́ba ní kẹ́ ẹ má ṣe jìnnà sí tànàbí mú kúnlẹ̀ wá fún wa àrígbà ó lè gbọ́dọ̀ kúnlẹ̀ ibi tákàrà rẹ ti tú epo nù ibi tákàrà rẹ tó ti tú epo nù ẹ̀ sì ń ni ẹ̀ túmọ̀ rẹ̀ torí gbogbo tíra tó bá mú lọ́wọ́ irun ti ń bẹ wájú mi náà lọ́ọ́ bá ń bẹ̀ gbogbo wọn sọ pé ńgbà tí ẹ tún ah, wàhálà torí kófin sẹ́rù fi ṣẹ̀rí àyàn ọ̀wọ́nu ara wọn ni à ń pè màkà ní usulul fiqh àwọn olùmọ̀ ní usulu ṣẹ̀rí àgàgà ni ó ní ìpìlẹ̀ fófin ṣẹ̀rí à ó lè sọ ń pa ṣẹ̀rí àti ọ̀bá máa ń parí sẹ́wọ̀n káwọn kí ó dáwà ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó ó sì kàn á sọ́ra rẹ̀ di Sheikhul Islam nítorí máa ń parí wọ́n á sọ́ra rẹ̀ dọ́kọ́rìtì lórí ẹ̀ ó sì àwọn èèyàn lọ́nà nínú òfin ọlọ tẹ̀rẹ́ àwọn kankan bẹ tí wọ́n ṣe nínú àwọn òfin àwọn tó ti síwájú wa kò lè jófin fa wa àfi pẹ̀lú májàmú méjì wọ́n ní shar'u man qablana la yakunu shar'an lana illa bi shartain májàmú méjì tẹ bá ti tó pé sára ń táwọn tó síwájú wa ṣe ajẹ́kọ̀ọ́fin ní fa wa tí méjèèjì ọba ti sí mbẹ kìí ṣòfin fún wa ẹyọ kan lọ́wọ́ mbẹ kejì ò sí mbẹ kìí ṣòfin fún wa alákọ̀ọ́kọ́ àlàyé nípa pé àwọn ẹni tó síwájú wa wọn á máa ṣe báyìí báyìí báyìí ọgbọ́dọ̀ jẹ́ kó wá nínú alukur'an àbí sunna gẹ́gẹ́ bá a ṣe rí ní ìsìnkú wọn kúnlẹ̀ fúnra wọn wọn forí kanlẹ̀ fúnra wọn a rí inú alukur'an a tún rí inú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam.

ikú ẹ̀kẹ́ forí kalẹ̀ fún kankan mi tó yàtọ̀ sí ọlọ́run ẹlẹ́dàá wa wa min ayatihi al-laylu wan-nahar wash-shamsu wal-qamar la tasjudu lish-shamsi wala lil-qamar wasjudu lillahi alladhi khalaqahun in kuntum iyyahu ta'budun. nínú àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀fì máa dọ́lọ́ wọn bá mọ̀ nínú àwọn ẹ̀dá tó dá òru àti ọ̀sán oòrùn àti òṣùpá ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fóòrùn ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún òṣùpá ọlọ́run tó ṣẹ̀dá gbogbo nǹkan wọ̀nyí ni kẹ́ máa forí kanlẹ̀ fún tọ́ba yẹ kọ́ lọ́n lẹ́sìn kò sáàyè rẹ̀ kò sáàyè rẹ̀ ẹ mọ kọ́ rọra tiẹ̀ báyìí kò sáàyè fún rọra mo kúnlẹ̀ fún sàǹsàn kò sáàyè fún sàǹsàn gbogbo ẹni ọ̀tọ̀ torí ẹ̀ láti kọ́ tíra wa bóbi بإيضاح البينة في حكم الانحناء عند التحية دراسة فقهية مقارنة من ترى نلا تسلا يورو بقول ما نقع شريعة نقع فقه تقدا أو أقول نقع أو دوتي بيبا أو دوتي بيبا بلو تدا لا تسوي رارا نتاكم أولي بي أقول أقول لنا kí la fẹ́ ṣe fẹ́ni tó ti bá ń dùn lọ́yẹ́ pójú tí ń dùn ni ò jẹ́ kí òye òrùn kọ́ bá láàmú kí la fẹ́ ṣe fẹ́ni tọ́nà ọ̀fun bá ń dùn tó ti pé ọ̀nà ọ̀fun ti ń dùn ni ò jẹ́ kọ́ mọ̀ yìí pure water ọ̀dà tó bọ́tú water àkàràmùkùnmùlà níbikíbi bọ́tú water dáa ju pure water lọ torí pé pure water yìí gbé e di pure water àkàràmùkùnmùlà tó a ti ṣàlàyé òdodo síbẹ̀ ẹni tó bá wù kọ́ gbọ́ kọ́ gbà ẹnitọ́ bá sì wù tọ́ba gbọ́ tí ó gbà ìwọ ló rojọ́ wájú ọlọ́run tọ́ba ti jọ gbẹ̀ndàlù kìyàmù ọwọ́ afẹ́ máa fa àwọn bàbá rẹ sẹ̀rí nọ́ẹ̀sì bàbá rẹ báwo bàbá rẹ wájú ànàbì ọ̀fẹ́ máa fọ àwọn bàbá rẹ̀ sí ọ̀pá kùtẹ̀lẹ̀ ní díẹ̀ wọ́n sọ púpọ̀ mẹ́rin wa ọlọ́run sọ ànábì sọ oníbàbá máa ṣe bẹ́ẹ̀ bàbá o à ń sọ̀rọ̀ ọlọ́ à ń sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam à ń sọ̀rọ̀ bàbá nígbà tó ṣe pé àwọn bàbá wọn yẹn náà ọ̀kọ̀ọ̀kan wọn náà nígbà táwọn náà katira débẹ̀ tí wọ́n rí i pé ìkúnlẹ̀ yìí ọ̀dà àwọn náà padà sọ ike ìkúnlẹ̀ òsì àwọn gan alára tẹ́rẹ́ bá rí táwọn ń kúnlẹ̀ bọ́yá àwọn tó tó abẹ́ tó lókè alótó á sẹ́kù kí ló sẹ́kù lẹ́yìn òdodo tí ìbá ṣe bàjẹ́ ẹ̀yin kàfẹ́ máa mú àwọn èèyàn sìn ẹ̀fẹ́ sọ wọn dẹrú lẹ́yìn kan bá ti mọ ọmọ òun nítẹríba ẹgbọ́rọ̀ bóun nítẹríba lọ́dọ̀ sí inú dictionary yìí kò kúnlẹ̀ kọ̀dọ̀bálẹ̀ irọ́ lásán ntí o túmọ̀ sí nǹkan kan nítorí pé ntọ́dọ̀bálẹ̀ fún ọ tó kúnlẹ̀ fún ọ gbàtẹ́ ń sọ̀rọ̀ lọ́tẹ́ ń sọ̀rọ̀ nípa pé kínní kan four o ti wà ní ìsìn fún sim card four yẹn o dangerous ó wà risky ó wà kínní kan gbàtí wọ́n sọ bàbá yẹn ni sórí four gig gan ò tó eight gig gan yẹ kó ti jáde gba dàdí àníkẹ́ mọ́ màá dasi ń tẹ̀bá máa ọ̀rọ̀ àti civilized là ń sọ yìí èèyàn lọ́ọ̀ lajú ó sì kúnlẹ̀ fọ̀ èmi ló kú yìí àti láti ẹ̀ má bínú bàbá tó kúnlẹ̀ sábà pé gbogbo eléyìí lọ́dọ̀ yorùbá irọ́ lásán síbẹ̀ iná ilẹ̀ sọ pé ìjọba lè ṣe wà nítorí ọ̀fẹ́ jẹ lọ́yọ̀ ń wá ẹ sì níjọba lè ọ̀ra kẹ̀kẹ́ kí ló á dé táwa tẹ̀ bàtí rọ́ ẹni tó ṣe é pé ìwọ sálámà ìkí àwọn ọmọ àlùjẹ́nà kíkí tó dáa òun lòun ọ̀fẹ́ sálámà ó tún lè ní ọ̀wá bà mí lọ ọwọ́ tiẹ̀ dàbí góòlù tí wọ́n gbọ́dọ̀ fọwọ́ kàn omi ò tún dé ọ làtí ọ̀dà sọlámù alẹ́ ọmọ ìwọ náà bá gbà á bàbá rẹ ń ò lè náwó ti kọ́ gbà àwọn ọmọ zamani lọ́ba bẹ̀rẹ̀ sí sọkọ̀ bá kùgbé ọ̀rọ̀ torí pé wọn mọ̀ ní olódò ni àṣà yẹn àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ ni kò sì yà wá lẹ́nu sàn pé baba ńlá àwọn Yorùbá wọ́n yìí ṣe mùsùlùmí orí àǹbọ̀gì àǹbọ̀pẹ̀ náà ni wọ́n wà ẹ gbọ́ kan tẹ́nìkan ń sọ lórí social media ó ní Yorùbá tòòṣà ìbejì ni wọ́n ẹ̀mí wọ́n dì mọ́ra wọn ni títáyé bá kú kẹ́hìndé ò ní dúró sísẹ́kù táyé ó ní í ṣe pẹ̀lú kíkẹ́hìndé náà kọ́ wà ọlẹ́ ń sọ̀rọ̀ pé ẹ fẹ́ pòsà rẹ̀ à tí ọba ti sọ̀tà kò sí yorùbá lọ́dọ̀ rẹ̀ lọ. tó ń torí ẹ̀ kò nídìí kọ́ máa wá jìnnà pé olóòṣà ni wọ́n ni wọ́n ṣe ń kúnlẹ̀ olóòṣà ni wọ́n wọ́n ṣe ń dọ̀bálẹ̀ mùsùlùmí làwa láì ṣe kúnlẹ̀ mùsùlùmí làwa láì ṣe dọ̀bálẹ̀ torí pé ìwádìí fi hàn wá wọ́n ní nínú àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀nìkúnlẹ̀ wà tọ́wáyà yìí lẹ́nu mọ́ báyìí nínú àṣà àwọn akọ́gibọ̀ pẹ̀lẹ́ dọ̀bálẹ̀ wà torí àwọn ẹ̀yà táwọn máa ń kúnlẹ̀ abọ́gibọ̀ ọ̀pẹ̀ ni wọ́n àwọn ẹ̀yà tí wọ́n máa ń dọ̀bálẹ̀ abọ́gibọ̀ ọ̀pẹ̀ ni wọ́n sẹ́nìkan bá ti wá gba ìsìláàmù nínú wọn ó gba ìsìláàmù tó ń tòfin rẹ̀ kò sí ìtumọ̀ fún ìsìláàmù láì tòfin rẹ̀ má ya gbẹ̀sì má pòfin rẹ̀ lálùkọ́ ah, ọmọ Yorùbá làwà ah, àwọn wà ní wàá dọ̀bálẹ̀ ọbẹ̀ bá yorùbá jẹ́ nìyẹn kí lọ́wọ́ à ń ṣe ní mọ́ṣáláṣí bàbá ńlá yorùbá wò lọ́wọ́ mọ́ṣáláṣí rí nínú àwọn àpilẹ̀ yorùbá kí ló ń ṣe pẹ̀lú siyamu ramadan kí ló dé tán sọ́wọ́ rẹ nù tọ́lọ́ ń yọ zakat ṣebí yorùbá lẹ́yìn kí ló wá lọ sí hajj ṣebí yorùbá lẹ́yìn bóyá brasilia níbi tó sà àwọn yorùbá wà bóyá ní egypt níbi tó sà àwọn yorùbá wà ibẹ̀ lọ́yẹ̀ tẹ́ máa lọ kí ló lọ sí mọ́tà kí ló ń ká alukurani kí ló fẹ́ fi ṣe òun dàbí ọkọ̀ ó dàbí òkèdè ó dàbí àyájọ́ ebi yorùbá lẹ̀ kí ló wá wá sínú islam ẹnikẹ́ni tó bá ti gba islam yóò gbà tó ń tòfin rẹ̀ ni ya ayyuhalladhina amanu dukhulu fis-silmi kaffa wa la tattabi'u khutuwati shaitan innahu gbogbo ń tó ti sako islam ìlànà shaitan ẹ yẹra fún un kò túmọ̀ sí kó fojú di ẹni tó dàgbà jù ọ lọ kò túmọ̀ sí kó máa rí ní àwọn àgbàlagbà islam ọgbà bẹ́ẹ̀ kódà islam nìkan ó lẹ̀sìn tó fi yé wa wípé téèyàn bá ti lè jẹ́ni tí kò máa bọ̀wọ̀ fàgbàlagbà kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì tún sọ tàgbàlagbà náà fún àgbàlagbà tí ó bá ti láàánú ọmọdé èpè ló ń gun ọmọ ọlọ́mọ ó lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam tani ọgbà tiẹ̀ èèyàn wà fẹ́ wá kú àṣà yín ẹ fi dípò ẹ̀sìn ẹni tí ọba ti sàṣà ẹni kọ̀ lẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ wa ní Islam pé lẹ́yìn àbáṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ eléyìí nínú ìlànà àwọn ẹni tó ti síwájú wa làwọn máa kúnlẹ̀ fúnra wọn làwọn máa forí kanlẹ̀ fúnra wọn kò sí nínú tọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa tó fi rán anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ǹjẹ́ ńgbà tí mariam wá lóyún sébóse ní náà ló bì ní àbíbáwò ṣé ó ní ní ìsìn ó sì bì ní ìsìn àbúrò náà níbi gbogbo obìnrin ṣe lóyún lóṣù mẹ́sàn-án ọ̀rọ̀ oríṣi méjì iná lọ wá lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn ẹni tó pọ̀ jù àwọn sọ fóṣù mẹ́sàn-án ńlọyún yìí ṣe nígbà tí Ikrima òun sọ pé oṣù mẹ́jọ ni òun sọ pé oṣù mẹ́jọ ni so ó tún wá sọ yìí pé ńlọ́pàá ló fi jẹ́ pé ọmọ tí wọ́n bá bí lóṣù mẹ́jọ wọ́n yìí sábà là wọ́n kú náà ni ta eléyìí kò rí bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n bá bí ma lóṣù mẹ́fà gan yóò yè tí yìí pé wọ́n fi sọ́ọ́ lò ó fi àmẹ́yìn ó sì tún sọ ọ́n bìkan tó wà hamluhu wa fisaluhu thalathuna shahra àti oyún rẹ̀ àti rírì ọgbọ̀n oṣù lọ́gbà níbi kan sì sọ pé rírì ọdún méjì tá a bá yọ ọdún méjì tọ́jú oṣù mẹ́rìnlélógún kúrò nínú ọgbọ̀n oṣù kókò oṣù mẹ́fà torí rẹ̀ nínú òfin ṣẹ̀ríyà wọ́n ní aqallu muddatil haml sittatu ashhur àsìkò tó kéré jù tóbìnrin lè fi lóyún bímọ náà lóṣù mẹ́fà wọn ò sì sọ pé yóò bí yó ìlọ́fà ni ó fi bí lóṣù mẹ́fà tí wọ́n bá bímọ lóṣù mẹ́fà yóò là yóò yè òpin rẹ̀ ká gbé ọmọ yẹn sínú incubator ilé ẹ̀ma eléyìí tó ṣe pé yóò máa mú ooru mọ́lá bí ìgbà tó wà nù ya rẹ̀ dìgbà kan lẹ́yìn rẹ̀ yóò jáde ẹ̀mẹ́yẹ ọmọ tábí lóṣù mẹ́fà tó là ẹ̀mẹ́yẹ tábí lóṣù méje tó yè ẹ̀ma yìí lóṣù mẹ́jọ tó ń tẹ̀sí dàgbà ń tẹ̀ tó tí ó yẹ báyà ẹ̀kìrìmá àwọn sọ bẹ́ẹ̀ lórí àwọn àpèjúwe táwọn ní ṣùgbọ́n àpèjúwe táwọn ní láyè sí wọn fi hàn pé yọ ó yè dáadáa gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn wọn ò ní dá wọn dúró lọ síìtù wọn bá ti bí táwọn ń gbé lọ lẹ́nu lè jẹba ní ìgbà tí Ibn Abbas radiyallahu anhuma ó ń sọ pé ọ̀rọ̀ oyún Annabi Isa ntọ́ yanilẹ́nu ní ọ̀nà tọ́gbà wá ntọ́ sì yanilẹ́nu ní ọ̀nà tọ́gbà jáde ó ní bó ti lóyún ẹ̀ta lóyún rẹ̀ á ọkàn bì kó gbà tìkò ìtọ́dọ́gba ńlọrọ̀ alákọ̀ọ́kọ́ yẹn nítorí pé Mariam kò sáwọn obìnrin yòókù ó náà lóyún ó tilẹ̀ jẹ́ pé ntọ́ doyún lára tiẹ̀ kọ́ máa doyún lára àwọn obìnrin ṣùgbọ́n yún rẹ̀ iye ìgbà tó ṣe tó fi di pọ́jáde lọ́mà kò yàtọ̀ sí tàwọn èèyàn yòókù ọlọ́ni fa hamalatu ó lóyún rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo obìnrin ayé bí a ti ṣe lóyún fẹ́ntẹ́bẹ̀dẹ́t bíhi màkàna qasiya ọwọ́ gbé ọmọ yìí nígbà tó wà lóyún jìnnà takété sáwọn èèyàn lọ́nà tó jìn ọlọ́sibí jìnnà. torí pé ara àǹfààní tó mú wa mọ̀ pé oṣù mẹ́sàn-án náà ni torí wọ́n máa rí wọ́n máa sọ̀rọ̀ polo lóyún tó bá gbèrú ayé ọmọ tó ṣe pé ọjọ́ mọ́lẹ́kíó olótú lọ́ọ́ lóyún á máa bá àwọn màlìmáàtì irú màlìmáàtì ọ̀daràn ó tó á máa bí bóòlù ti jẹ́ tó Màríyàmù ó jìnnà sí àwọn èèyàn rẹ̀. tọ́ orí bẹ́ẹ̀ lọ́wọ́ fa ajá ahàlùmọ́kọ́ rírọ bí àti bí máa dé bá ńrọbí ọmọ mu ńrọbí ọmọ mu méjì ti ń lọ ti ń ti ń ó ti dé dìgì dábì nù kan. فأجاءها المخاض إلى جذع النخلة. táà pé obìnrin ò lè bímọ àfi tí bẹ́ẹ̀ dì bá wà àfi ká ní labour room àfi ká láwọn equipment ọ̀dà abẹ́ o nínú àwọn ìlọsíwájú tọ́lọ̀ wọn bá ní kọ́ bọ́ mi yẹn nu ìyẹn ni tí ọlọ́run bá ní kí ìfarabalẹ̀ ọ wà fún ọ̀rọ̀ àti bímọ rẹ̀ débi pa gbé e dé hospital tí wọ́n fi drive rẹ̀ dé labour room àìmọye náà láyé sí nítorí pé ibi tóbìnrin ti ń dáná lọ́mọ ti jábọ́ omi ìdí ọlọ́gbọ́n fẹ́ẹ́ ṣe gbẹ̀sẹ̀ ní àfa lọ́mọ bá jábọ́ ó rò pé gbẹ̀ ní gbọ̀ngàn ọmọ ló mọ̀ lọ́mọ bá jábọ́ lọ́ba gbọ́dọ̀ máa ń sunkún lọ́ba fẹ́ sá ọ̀sá lọ bó. so torí di eléyìí bọ́ ọmọ bá fi wá ní ìgbà tí ọmọ mú Maryam aleyhi salam ó bẹ̀rẹ̀ sí ní ti yọ́nkẹ́yọ́nkẹ́ ó fi déjì igi dẹ́bínú kan gbogbo àwọn àyè yẹn ọjọ́ àyè tí igi dẹ́bínú wà ní Palestine igi dẹ́bínú pọ̀ ń bẹ̀ tọ́ ìgbà tí mọ̀ríyàmù alayha salam tó wá débi sígi dẹ́bìnú yìí wà qalat ya laytani mittu qabla hadha á ah, ọmọ sí o kò bá ti jẹ́ pé mo ti kú kó tó dò ní kò bá ti dáa jù torí pé àṣírí ó tù oyún wà nù wọn bẹ nù àwọn obìnrin tó bá lóyún àwọn ẹni tí wọn bá máa aboyún dàmà yàtọ̀ sẹ́ni tí ò lóyún ló lè dàmà tí èbí ma wọ́n tẹ̀lé rò pé ń sanra ni tínú rẹ̀ ò ní yọ gbàtómi ti lóyún tó yẹ pé kí ni kò sí gbé pamọ́ yàtọ̀ títa bá wá bí ma sọfẹ́ kọ́ bá wọn gbọ́mọ lọ́ọ̀dì ọba wọn gbé lọ́ọ́ làárọ̀ gbé lọ́ọ́ lọ́sàn tún gbé lọ́ọ́ lálẹ́ òní ọ̀la ọ̀túnla iye ọlọ́mọ yìí ìtọ́jú ọmọ rẹ̀ ó ní ìbáṣe pé mo ti kú kó tó dòní wọ̀kùntù nasiyan mansiya kí n jẹ́ ẹni táwọn èèyàn ti gbàgbé tó ti di gbàgbé ìyẹn ni kékin ti kú tipẹ́ torí pé òní yìí lèlè <laughs> yaumi ma ba'dahu njọ́ ṣẹlẹ̀ lónìí á rori pa rẹ̀ láwọn ọjọ́ tí ń bọ̀ ìbànújẹ́ dorí Mariam kodo tán mariamu aleyhi salam túláàsì ló gbé lọ sí dìgì dàbínú nítorí tọmọ bá mọbìnrin kò ní mẹwò lòún gbà mú má ṣé gbá ni àbáwò ìjókòó ni fún wọn jókòó ni àbí dúdùbúlẹ̀ ni fún wọn dùbúlẹ̀ ṣé kó wọn máa lọ kó wọn máa bọ̀ ni àbí kó wọn dúró lójú kan náà ṣé ní ń fojú ìyá rẹ̀ rí ní inú ìyá rẹ̀ kó tó di pọ́jáde kìí ṣe ìdààmú kékeré ọmọ náà lọ́wọ́ ajáde tán táwọn á sọ fún pé nínú ojúṣe rẹ síyà rẹ oníkan gbọ́rọ̀ síyà rẹ lẹ́nu kọ́ máa ṣe dáadáa síyà rẹ kọ́ máa jẹ́ kí ìyá rẹ orí ìbànújẹ́ látọ̀dọ̀ rẹ wọ́n á sọ pé náà mọ́mí sẹ̀mí mọ́mí rẹ wọ́n lọ́sẹ̀ dérò rẹ. lẹ́nu ẹ̀ ló ti yẹ ká máa gbọ́ pé mami sẹ̀ nítorí wàá ṣe mami lọ ìyá tó jẹ́ pé kọ̀bá ti kú nítorí rẹ̀ tọ́lọ̀ yẹn lẹ́dàá wà là ọ̀nà tó ń bẹ ẹni ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀yin ọ̀mọ̀ pé lọ́jọ́ tí ma ikú kankan ìbẹ́yìn náà ti gbọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ obìnrin pẹ́pọ́ ọmọ lọ́fẹ́ bí ohun ọmọ la gbọ́ àgbọ́tìyà èyí tá àti ẹ̀gbọ́n ọmọ tá àgbọ́tìyà ńkọ́ lẹ́nu ẹ níyà rẹ ó ti wá máa bọ́ wí ni wọ́n náà dì kúkú ọ̀dà tó pọ̀ gbádùn àbọ̀mọ tó ṣe pé ìyá ń sọ̀rọ̀ ó ti lọ fún ìjà á lura wa lónìí la hawla wala quwwata illa billah ah àwọn ọmọ ìyá aláìmoore aláìmẹ̀ẹ́sì kan pàápàá jùlọ nígbà tí ẹ̀kọ́ nípa ẹ̀sìn tó bá ti gbẹ̀yìn nínú àlámàlì wọn ẹ̀yin bímabíma láyé tó ṣe pé bọ́mọ ó ti ṣe kẹ́kọ̀ọ́ tí ó fi máa rówó tí ó fi dọ̀gá tí ó fi di olórí olọ́jà lọ́dọ̀ yín ẹ kì í fẹ̀sìn sí kọ́mọ rárá sẹ́mi pé tábàdé tábàdé rẹ̀ bá dé ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ jìyà rẹ̀ wọ́n ní ẹ̀fọ́ ọmọ sílé ẹ̀kọ́ tí wọ́n tún ti fẹ̀sìn kọ́ ẹni ru ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn fẹ́ fọmọsí àwọn ilé ẹ̀kọ́ yẹn ò standard àwọn èyí tó standard tó stand code tó yẹ pé níbi tí wọ́n ti kọ́ ọmọ pọ̀ púpọ̀ tọ́mọ ó ti ya nǹkan mọ́bì lọ́wọ́ tí wọ́n gan alára tó ní ma bó ti ṣèṣe lọ fọmọsí ó tún máa sanwó kékeré wọlé sara àmà ẹnìkan àti dúpẹ́ fún ọ bí ọ̀kan tó mọ́ ọmọ lọ ọdún kan ló kọ́ fáwọn náà kiri káyé àwọn ti yọ̀ làjú èèyàn dúdú wọn á fọmọ sílé ìwé lórílẹ̀ yìí ọmọ wa padà wá jáde lẹ́ni tó ní kò sí Allah ọmọ yìí kò tí ìjọmọ tó wà ní senior secondary school lọ ó ní kò sí Allah subhanallah ní ìgbà tó di pé iná jó lórí kókó wọn tarí mú ọmọ kúrò lórílẹ̀‐èdè wọn mú padà bọ̀ wá sórílẹ̀ wọn.

ẹ dákun ẹ bá wa convince ọmọ yìí kọ́gbà kọ́lọ̀ ń bẹ̀ mùsùlùmí nìyá rẹ̀ mùsùlùmí ni bàbá rẹ̀ yóò máa wò wá pàṣẹ sọ́lá lọ́kàn kásẹ̀ lẹ́sẹ̀ ni wọ́n máa wò wá pé ẹ̀yin lẹ́ máa ń tẹ́ wá débẹ̀ it has no meaning to me sọ́lá sì ni ò ní tùmọ̀ lọ́dọ̀ tẹ̀ wọ́n ní káwọn máa fẹ́ sàlù alágan yóò pé ṣé kò wọ́n lọ bá yín bomi wá nínú kẹ́tù lọ́ọ̀bù wá kó sì bú tiẹ̀ náà pé no I have nothing to do with abolition ẹ̀yin lẹ́fẹ́ abolition láìsí ara yín la ilaha illallah àwọn olùmọ̀ wa péjọ wọn ń bá a sọ̀rọ̀ lójú ọ̀nà àti mú wọn kọ́lọ̀ ń bẹ nígbà tí gbogbo wọn á sọ̀rọ̀ tán ọwọ́ akọ̀ ọ́sàkàn ọwọ́ arẹ ni wọn ní tó rí nǹkan kan múnú tá a sọ ó ní nothing but nothing la hawla wala quwwata illa billah sẹ́ẹ̀rí nǹkan mẹ́ torí ẹgbàá tí wọ́n sọ pé kò sí ń tọkàn pẹ̀lú kọ́ ma pẹ́sìn máa ti ń kọ́ lọ́ba pẹ́sìn máa ti ń kọ́ ìwọ náà padà rí akramakumullah òsítà tó ṣùgbọ́n pé àwọn ọmọ tẹ̀m̀bí yẹn àmánà ni wọ́n jẹ kí àmánà yẹn ó sì lè bá àjẹntẹ́ rí àbọ̀jẹ́ fọ́lọ̀ ẹ gbọ́dọ̀ mójútó àwọn ọmọ yẹn dáadáa wàhálà kékeré kọ́lá yẹn náà ṣe kẹ́tó bí wọn sọ ayẹ kẹsì wàhálà kẹ́kọ́ mọ́tì kẹ́kọ́ mọ́tì fúnra rẹ̀ pé nítorí wọn fẹ́ kọ́ jẹ́ nítorí wọn fẹ́ ṣe kó ṣe rárá o torí pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lọ́lùdáradẹ gbogbo yín láti léèrè nípa ń dá àfúndàjẹ ìyá nàbì Ìsá alayhi salam ó ní ó mà sí o tí n ti kú tó dọjọ́ mi wa kuntu nasiyan mansiya kí n ti di ìgbàgbé ẹni tí wọ́n ti gbàgbé wáyé o táyà yìí ń tọ́ka sí pé táyé bá sùn wá lè bẹ́ lọ́n pé kọ́ pa wá pákúkú kú dànù rárá kò túmọ̀ síbẹ̀ ara aṣọ́rò wọn kọ́ bìlà náà pé òfin àwọn tó síwájú wa torí ànábì sallallahu alaihi wasallam ni la yatamannayanna ahadukumul mawta li darrin alamma bihi ẹnìkan nu yín ò gbọ́dọ̀ tọrọ kú nítorí ìnira kan tó dé nǹkan tó kàn lè sọ ní pé allahumma ahyini in kanat al hayatu khayran li wọtẹwàfẹni nǹkan àtẹwàfàtú xeyìrànlẹ Ọlọ́run jẹ́ máa sẹmi tó bá gbé ìsẹmi ńlọba lóore jù fún mi wọlọrun gbẹmí mi tó bá jẹ́ pé ikú ńlọba lóore jù lọ fún mi ó sì wá nù àdúrà pé wọ́n lọ tó bá gbèrò àti ṣe àmì wò fáwọn ẹrú rẹ̀ pa lọ sọ́dọ̀ rẹ̀ kí n má nínú ẹni tó mi wò àmọ́ pé nítorí pé owó wọ́n ti gbé àárẹ̀ kan ti ń sọ wọ́n wóògùn fún òdìrí kọ́ ọmọ wa tọrọ pé kọ́ lọ́wọ́ pọ́ rárá o nítorí ọmọ tọrọ ni pé wọ́n lọ́n tó bá kára yìí dànù wọ́n lọ́n tó bá pé kí n máa bẹ láyé lọ́ba lóore jù fún mi jẹ́ máa bẹ láyé tó bá pé ikú lọ́ba lóore jù fún mi gba ẹ̀mí mi eléyìí gan tí nǹkan bá sún ọkàn gírí ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí abẹ́ wọ́n máa tẹ̀lé tọ́lọ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba kó sì wá lọ́kàn nínú àwọn tó ṣe pé ìmálẹ̀ àti ìmánà eléyìí tó wà nínú alukur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam yóò ṣe wá láǹfààní subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tabari ẹni tó ní ìbéèrè kan àbí méjì ẹ lè ṣe. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you.